رضي الله تعالى عن السادات التابعين والعلماء العاملين والأئمة الأربعة المجتهدين ومن والاهم بإحسان إلى يوم الدين أما بعد فإن أصدق الحديث كتاب الله وخير الهدي علي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة دلالة وكل دلالة في النار أعاذنا الله وأجارنا من النار والسلام عليكم ورحمة الله وبركاته الحمد لله نا إننا ide ya zo ipo guba pe pani ya sawada ipo ya itajuna albarka ya soko rama ya soko gafara ya toci ṣùgbọ́n di tabbata ti bukata ina na yalo azun ishbeni bata ni na alawulawo fi gosi wujine ye saa kelo ne da lugwa na sokuru wa ida wani na yi manke da zumo na sokwa da sati jam'ana ya befe bi lafiye pamafi wangan bi aminci na iga fi fi ma alawulawo fi gosi ma bayinan na ya daki ba ne lakatu ta hikini tuwo ni ya suratu shura na kafi igba karatu cina sasatun ni kendo iga tuwa gan guwe ne zuba na wajen guwe na ya zuba dana kokari na ige jire na iki biyan ga bayan an kowar garuwa wanda yi masa kwace na kutu ima so cin wa ya lafiya musayi na kan church mo lúwa ń dóòrò ìgbà àdìpátá ní ìfọ̀sọ̀kọ́ bọ̀ èjì wọn àlàmọ́gé láìga báyà ní èjì ẹ̀fún bọ̀ sọ̀kọ́ lúwa ń báyé tó òun lúgbò láìga kó lórí àyẹ̀fọ́ sùn ọ̀gádà jìn náà dẹ̀ ṣé o kó òjì kátàtà òògùn kó kuma àmọ̀ ìgá tọ̀ba ẹbá máa dá àmọ̀ ìyàwó náà ojú ló ọ̀gá ṣí tùsọ̀tùbàwò lálùkọ̀ wa bọ̀ wá wọn ma gbẹgà asubana wa dẹrẹ kòtò na farin lòrò na mo da di gbaro ti da na o di farin la so ga togo ena yi mustahafi wa farin la wuti ki kɔmɔ e la fari la kan doro la si bɛ ya mustahafi ena gun wa jina kan doro la jina wa ka yin giti gi wa ale wa ye fi kun de ye sa de lokacin a yi kere dalle ci ma pere lokaci o ne kɛ da na. lokacin yana Allah subhanahu wataala da wayajin da yi sama ne shi na unga ta sama ne yi wani ce ga ga aina mai ya staghfira ba fa aghfiru la babu da ne ya ba mi ga fara na don ije ban ji ga fara so lokacin istighfaru lokacin fafa lokacin istighfaru aina mai ya da'uni fa astajibu la babu mai adira ne ya bamiya ina ga wani mai ran lan ya ne don babu da yi wo ma ne don abalafiya da ne fi babiyo na ababawo da ne fi wahala na abaimo e da ne fi bato na abalafiya da ne fi fitina na abaminci Allah subhanahu wa ta'ala ce ga gani ga so kunci e ga yi mo ce ci kokaro ga ita hajji ta na fata wata fade ki wata ga yi tiki webe ipare ọmọ ebe zikiri jiri e istighfar ebe da zangore di istighfar webe fafe na ma ji pàdé gẹ́gẹ́ bí fafe tó ci webe ipare webe istighfar jiri webe ira aduwa na annabi muhammadu lana na aisha na webe jiri allahumma innaka afuwun tuhibbul afwa fa'fu anhu ẹnìkún yìí ti gángan ilé ìpín òwe ìfọ́nà yìí láwọn ṣe pínpín bi shagala na ya ji ite ibada to to ko kuma wani an guga nan to kwalu ba mu yi guga ci kawai igiya igide tuwa mu to tuwa ibakatun bana Allah subhanahu wataala ta ga waje za sayyi'atin sayyi'atun waje za sayyi'atin sayyi'atun mithluha aya ba wani guba ayi shibadiguba yo aya shibadiguba ake aya shiba aya 40 wode za awu sayyati egagba dede sayyatun mithlaha edede iridoju imana ya zaga jiwoyo ina nga jiwona doju ojiyo o. ezaga jiwoyo ga tuwo na wo tiyo ga wo ba ya di koto ki tuwo ita ga tu ban oh, uh, uh, da o uh, ma wo ngo wa tuwo ngana tu ban da o tu anzu dalla bi mo e de de daga ji ko wona dere ke no ga tuwo na so ko ya o da ma ga wo tiyo ga amma kala to te ga ayan ga inna nafsa iyo bidiyo bin nafsi wala aina bila aini duayo wọ́n ti lọ wà. inna nafsa bin nafsi ẹ́n eh? wàlẹ̀ àyìnà bìlẹ̀ àyìnì wàlẹ̀ ànfà bìlẹ̀ ànfì wàlẹ̀ òfìnà bìlẹ̀ òfìnì wàlẹ̀ sínà bìlẹ̀ sínì wàlẹ̀ jùrù ha kìsùà. la ẹ eh, ẹ eh, ndóore la jona jiyan la k'a y'anw ti ké gẹdẹ wọn tí n dojú ka jọ jina bá wà jù kọ. àmọ́ àsọ̀kọ́ bẹ́ẹ̀ fọ máa ń tasọ̀ dáka bìí.

ɛsɛ ka dzi wɔn yɛ dede egakpa yɛ dede eye dede dosu nga aga ga ji ama famana fa zega bɛ fanga ni bɛ be dzi yɛ dede na o tɛ nkɔwɔ ka ju ga na wa asula nta di nta jaara di dan gada taa kaa ni abo dodo zi na wani kaza ni ka o ti mi o kulo ti je kaza nga ya yɛ yɛ kpakpa ka mi a o kuma na cɛ ta tumi tɔ o ye ba ka tafi fa yɛ. zandoro ne de tabiya wangi sifa da jinnana Allah subhanahu wa ta'ala fa ala Allah fa ajruhu ala Allah e gagba nye fi panu pa be yeji bitinu chiyi bu ko di otu ujo na ujo pa bi na e gagba na wa de na unda ba tu uche ko so ya bia Allah bu ya lada e ala Allah ìgbàgbá yà ti gàgá ńgbà dẹ̀ àwùjọ iná na yà ńlá òṣùpá náà wọ́n tàrà inna wula yu ibu zalimi e alawun yi kwa zalimi ya kwaji ya zalimi shi to sila أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الظالمين حقيقة الله سبحانه وتعالى wọ́n yìí pé àzọ́àlẹ̀ yìí yá yíyí àzọ́àlẹ̀ ní abo lànà iná dùn náà pé kọ́ àjí dáná wọ́n á ti fún dáná àzọ́àlẹ̀ yìí. Dálọ́mà àdébí sọ́lọ́lá òkè àná sọ́dọ̀ tokoti na gina lefiyar tokoti alal badi min ma mutatiye zai ka toko gina a kuma aji a jiki da toko lefiyar toko gibu ba ba hutu mutati zai ga kayan gina a da ya ta giya a da lokacin e da wani daga wani ji gana oga goyi a kaga nan amma kawo goyi a kaga ida giwe oci giwu ga lefi ba ba agula ta tiye zai gina da e kayan e gina kai fahimta ko to to so ce ga zan wala mani tasara dan dor ga jiniu ga zulmi zuma na tubi na kuna umar biya ka tudan ba kwai jiji gungwana wa ulaika zagayi ma alaihim min sabili da kun doro fita jabuna àwọn àjà daga jiwon yau cikin yau ga kwakwa ta kudi gina wacce ga ta kudi wa zaba sai dai aka nauga ni iya kai to tu ije ko mun subhanahu wa ta'ala ga innama sabilu hakika ita ah, punishment wona wuza na wepe ala alladhina takizeji yadhlimuna an-nasa mutatiyezeji yadhlimuna an-nasa الناس افتزعن بنبنا ويبقون في الحرب أتي وايتيكنا بغير الحق باب يدسكيانا زاون شيغاي زاون سوكوا مغان بيليفينا كان يي أقوى أما أفيدا دوبا تيوكم زاونا زاون شيغاي زاون سوكوا ويتيا جيجيني بنونا ويتكبرون في الحرب التجبر وفسادا إيه يتتاجاي ba na ne ji bele be to ji be iya ka gitui eti rai za wangi jo eti duki ya za wangi jo e ki duki ya za wangi ya ga duki ya tsana ame ji be rai za wangi ji jo ga ne na jo be rai ya to ya na la ne ya za so kwa mo fa li jo ga da be no ili kendo ile ko kwa haram ni da be ile kendo ile ne ja da kai na ka kuma ba so kwa ko ti ya to za de ne ya i ko ja i mo akotula kendo atula ati kaya da nkpata sokwa ati kwa ti awo ulaika za a wuce da yake ba ne cikin wani ga dana na hun azabun ali azaba na tsarayi na wani tabbata ya ji ku. ga eti eze eti ubi na kuno umaluwa lule wati ila itara ebo sokono kando te za adu giza ayo ju ju kawa kando te za adu giza ayo de kago ajiyo ga wendo maja ama ogo fadu ni ebo soko zana aji jigalu kwa ebo sokono fa inna dhalika sabru ankuri na zagaji dana wata jawazu utafa mi utafa gani bezejuwe na ujigana mina da umurin hamida don akwai lamarin na yi ne buci yayo allati amara allah biha na ji jama'a allah subhanahu wa ta'ala ji fore ti ji jugona ngala to ce ga inna zalika da na kuri jin shafa ngan da zai jule fina gijiya ci gada la min azmi umuri don akwai da cikin be lamari yo sanai don akwai ne shokowa da eza jiwa yau da kafa a jiwa ba wani fadi wani soko wanda ba ko lamarin kwanki na soko a nan da zandore wanda buji wani yin shi nan na'am ومن يضلل الله فما له من ولي subhanahu wa ta'ala karra sabru so ko ce jere da shi da lamari hankuri aya ne ke gbana da ga joyan hankuri diga jigama so ko jere da shi sura nan no aya nan yo e ko kibo so ko ya e buba ya ko ju wan yuci e da de ka ko to ajunga o ma junga so ko ya e ko da ijiji an ti aga yi sabo junci kenu adama mala igan ijigawo na muteke lawi ne ge don aluko ya kusa kude bude alkhairi nun ga dawo bi sababin shi na ita ne nake faruwa ya annabi yusuf ne alayhi salam aga da yayi yuji yayi ya annabi yusuf yi akpa guru ya annabi yusuf ya akpa guru ngamala ina ji da annabi yusuf daga na ke ga baba yabo annabi yusuf ta ta abuna a annabi yusuf wa daga ngoga da lo yi shi ke asamu yi da bulo te ti annabi yusuf wo akpara ala annabi yusuf aje alaka dando ti aga alawa wu dando ti ga aga wu ma amene aji na ilawun yi gbogbo misu akpata yi ne tu ne aje na oli gbogbo kiri ndi nga yi titi ya nga tu ndi odi nga tu adede annabi yusuf ya gbogbo sɛba bi da bɛn a annabi ti aga gbogbo zani da annabi yusuf wata na annabi ah, yusuf kun kya kun kya ku jina annabi yusuf ce ku ba zan da ci yo ke jina har ma annabi yusuf ba da ma je wa ga da ni to har ma ba da wa ba kirbi bi je ta annabi yusuf on zagin da fi zaliha har ma wata da je je ta annabi yusuf a annabi yusuf wata ni to ala da da da kata shi ko ku ada lokaci dai na su e kwakwa ya gwaya annabi yusuf na kwafiya annabi yusuf na na ma yegi na ji tai da e ga wa da shi ta tabo nga yi e na bono so kuma ga yi makka shi shi wucewa annabi yusuf bi ali azizul misra wa iza ko da kin misra ya yi yun na ji ba fi belo an yi gina ba na de gici gina yi gici waza ga fe kin misra ko a da tuza sai annabi yusuf ayi eh no bi da ro gai de je na da no je de ko no kule ko so a che de da ro ila la do pa mo ni tari mu ti pa wa le ga ye gi ya annabi yusuf ada ke ga annabi yusuf da na annabi yusuf to ma be ga ye ju shi ga da na annabi yusuf ti ga ro ga ye ma pa ni ni daga fata ya kí àdébí sọ̀rọ̀ láàbà kò yí bá alaikum yau yaghfiru Allahu lakum da mu da ruga ruwe ne jijin wani wasu kwafa su ba ta su kwa je gafa to ne na ko wani ga jaga kan gon wa ga ta fi misa wata a je bo biya un ga mu je ne ma duki pa mu ki da kuni amma mu da su ku je gafa iga wo damuwa lamarin ci ma so ko aje ga fara ti ji juti da ji ma amma ba fe ti wa ba na ba fe be ti ki mi soro gan ci o le ke le ya ne bi su so ko ba yi wo na bi su ko no on go le ji wo ta wo ba o se bo ne so ko ji no ko ga ta de wu so ko ti ga wolle da no gundi to ne ngati batu ara ne bando ate di bado hima wono wono da te di gafara anya e bini se be amma da zo ala te de to bi su bu to na no ade ja wa de ma we to a ma de gara sa ge gi tu ya ko ma mi tu ya e bana tu hu ni ti da angi o so ko la e إنه من يتقي ويصبر فإن الله لا يضيع أجر المحسنين lamboro ge suda ya lawo umeja hurina lamboro ge suda ya lawo umeja hurina e gagba takwa e gagba ta soburu na wa di na di tabbata yi e bana lawo je tune daga polo polo jun kuta ke wuti banza wa ja fa wa na ya so ze juwe wo wi ngba wo sure so ko do wa junga na to ga biye da nun jona wai wuyan ma ebe ya wala bare wani ka zai raki wani ka zai ji ka zai tuwa ko ga mi daga mi da su na soko na ga ba na wani ji ne ke mi da to da ti kewa mi da bulu ba to ci daga ko min ji wo ga de na saro mu e su so pa no aji ti ke pa ji fo ko o de ni ni la ja ka ja ni giza mi ke ju ju ju pa da no ge fa e la sọkọdé yà yọ sọkọdé kọ yà gbẹsùn wàsájà ní bizandore sọkọdé kọ yà nkúri kọkẹ yẹ lè bizandore de àmọ káwọn tẹ gbẹsùn sọkọ à ọgá àjọ àlàdé wà làwọn àjò kátó mọ ẹjẹ ànkúri à ọgá àjọ àlàdé yìí awfo bin malik ala ashjari ekutara lo eju àti dẹ eju jẹ wọn káfíńyà aládìgẹ ní mọ damuwa make lon na yi gigan da ya yi damuwa na biya gangan har ma aufi bin malikin na wanda bayan annabi muhammadu in yi kuda na ya gi na da wannan na wadi damuwa sarai annabi ga ittaqilla wasbir wanda su na soko ma ji hakuri ọmọ ọgbẹ̀yìn náà kú su na soko ma ji hakuri làkúbà abẹ́ gẹ́ńtà fa'amura kuma ne je foro da kuma baye an tafsira bi kauli la haula wala quwwata illa billah to to yin da kuma baye ne la mu nu tuye da na yin ne me wa be ina e gi na da wa ka bi da na ya da da dokun be ga la haula wala quwwata illa billah da shi da dokun be ji juyi ba ya ka e da da ẹjẹ́ náà jẹ́ àkọ́lá jókun máa ń sáà nílá ọ̀rọ̀ náà kó ta ilá ìlà ìjókun yà lé wa jòrò sọ́kọ́ àlábẹ́ àyẹ̀lé ìbọn sọ́kọ́ kẹ́ ìnà wo mẹ́yẹ tẹ́kì wọ́yẹ ṣùgbẹ́ fa ìnà làlá yòlé àdìrà lè mọ́tìsìnì bára tó kọ́ mẹ́yẹ tẹ́kì là yẹ̀dẹ̀ àlàwù má kọ̀rọ̀jà wọ́yẹ ìzúkú mi àìsù láyà àtàsì wọ́n mẹ́yẹ tẹ̀wọ̀ kálá àlọ́ láyì ọwọ́ àṣì mẹ́yẹ dáyà kẹ́ sọ́kọ́ islam yi yi na to waka fira no ete da gbeku me yi la hawla wala quwwata illa billahi e yi e ga wan to ge wa jibe tue aku baba da be jida ki pangal me la hawla wala quwwata illa billah la hawla wala quwwata illa billah la hawla wala quwwata illa billah zikri la fe dina e ke ma ma gre di farwa no ade be yi yi e shi faga e ze la kwa ku papo ah titira ti a se pe o ko e ge anadọwọ káfíọ́ na gí náà o ma si daanu ke si si ngani bera ko ninni nari si tui ngaba na da pri na mina aya ye ndon boyo to ra to ra ko ata ba ni pa to tu ku yi gani mo so ita ko di di la mo to ti ti su so ko di da da mo amma to la ola ha to to maza la ola la kota la ola la pinga ko ha ga da sifa da yin nan ga wa ce jo so ko a kikini awe mo ga la ola mo sai ki yo la hawla la hawla la kó sàmì àgbẹ̀ àmọ́ owó ló ti mílíọ̀nù ní à ẹ̀ka ká lọ ọ̀gbọ́n tí a ti lọ ọ̀là mílíọ̀nù ní wọ́n àjà wọ́n àjà òde tí a bá yà ká wà lọ́dẹ́ yà jọ òde yà mẹ́ta àwọn ẹtí ẹ̀ ń dóró àtúntò àdúrà ó ti nga abai ko toci daga na amina da saran da ya toci na so ko akun kiya so ko kun kiya Thank you. gbiima tɔɔti ka gbiima landooro alaw gaa gbina famaala wumi wali yi tama kodi si ndooro de ba fi a law tia luzie ko bia min baa di nga le sɔn koo to ba waazi kpaata na waazi si gaa gyiina na na gbina gaa gbi dala a do a na a te ba lɔsɔ kɔ a gbi mo a ma jɛ waaji te ba ba o ikon su ko ga yani na fama na wumi waliyin min badi tamako di cindoci eza na wuza naba ko le na so ko gudda bo nga le so ba bia ba le so ba ba eh ya di ila al haq kana wuba ko gaskiya na unda bwa nga le Allah subhanahu wa ta'ala ba فما له من ولي من بعدي وترى الظالمين وعلى ظالم جيه كافري دونا لما رأوا العذاب تكون هذا عذاب نجا نملي نجا لكل بيجي كذا كيجي كذا كيجي بكافرتي جيا عذاب قاعد دعوة بكيامو أتقوى ليه وانا ya ma na gabe da bin ya zuwa da mini gabe a zaben toci na le eh aga le ya ji faruwa ya kuluna a ce ga ya lenena hal ila maraddin min sabi ya ji kundura ne ya da ili jabi ta ije bina ebe na ile sayo anu kwada ni di lotu na da anu kwasan na kwaya bina a waye ta shi bai ali ila maraddin min sabi imana yatlubuna rujuu ila dunya awaga la kwa jibada yijibi bi hawli ma yashshayiduna min al azab ebe na le ya azaba etochi na gene kana kwa chefi bono tunani akpata da yiji so ko mela ila da yiji kan ka tuba dilan shi ajiwa de tawi pata bi ga kola ma bai wa aha ake gudu ni ake gudu ga waya kana zanu ti shawa zanu a shon da bobi ni on ga zanu da fiye gude da waya kike gude bi waya nge ne illa na zango la la gona kuna wakila ilai a ga wala da ya gbe ne la gona kanu di sokowa ya gbe da zango ga na la gona ka ga ne ga yi tona a wala da ya gbe ne la gona kana na ngoro ga la gomi yo na hu ila ile agula na akpete wuti wa akpete so kobia kala mo de ko to cha ya kubu pata ba chi mo ga je da ma dala ibn wale ka mo da la la la da ka e de we ko amon ga la la da ka ni ndora je obia ju ya ke ba ni ga do wa wo la ya ba de so kubu ba Lotuwa cikin kafiri ga yin na jihar na malle a waga alaje ba da ije wazir ya ja jubo waza na so koya go waziganci hali ila maradin min sabil so koya da bane ya shi je bada zuma bena rabbir ji'uni la'alli a'malu salihan fima taraktu kalla innaha kalimatun huwa qailuha wa min wara'ihim barzakhun ila yawmi kafira ba da kogai na a daga da kora yi ke bani wasa isa yi bani wani da boro da baya da wangi na wadi ko ke da yi ke na ene da kiya hawa na ngai na liyo da na yi robo na ji shirkin da ga ga da bona ko mu ga aka da sawa asbarna diya ju yo sabarna ya kuri jo ya ga do yi ya kuri jo au zina kóyè alàbòlà bẹ́ẹ̀ àjà àkúrìjì ẹ̀ kan náà wáyọ̀ yẹni tí wòlò yẹn gbà wò kóyè wòye gbà yẹn mí gàtà dáná. mala náà mi mà ì yìí ẹ̀ ń gbọ́rọ̀ àyè mọ́lẹ̀ là ń gbọ́rọ̀ àbò yìí kẹ́gàn gángan mélòó lóyè náà lówà ẹ a yà tu jìmí náà ló àmàlà yìí lágbà dáná. táǹgà yìí fi àlejò náà wáyé ó ju yà á ju yà yìí. káyìí dàlá lọ àlejò náà ṣẹ̀gálà títà àtúwò lọ amma da ga da da alijan no daga na shagala da rubi ana ya kpaye gijigan ta da ko na gila da madan na gi katsan mafa ka na gi to musuku kan ga wata ya ya tsan wata tamari kiyama Allah shi kiyaye kenno yi banda ne duwa be ne ne mi wani ko a gaba to muallim ta wai ga ga zan doro nafsi nafsi an ko da ke bi da mun mun da duwa zama suku ya ti la fɔju ma ike yi to wa ne gangan ɛda na yi ka gafi alijanna to na yi ka ti wate kanga ya ya ga yi bi kan tso zando ti yɛ gafi da wa zɔrɔ o de ko ba ŋa o la o ti tu yɛ jo ari ma wa ja de ne kiso ko ti duro wa tɔ ko gbe ìwà wo yɛ ya ye zando yɛ adi sa la yi bɔ ani wa ko gbe zando yi ti yɛ ga wọ́n wọ́n yọ ìjà kùkù nínú ìbẹ̀rẹ̀ wọn wọ́n yọ ọmọ ìṣẹ́jẹ́ àná wàá gbọ́ òfin sọ̀kọ́ ti bẹ̀rẹ̀ àná. Zàlì ìdí ẹlẹ́gà àwọn èèyàn àti kẹ́nu rábà àná ó ti kẹ́nu rábà sọ̀kọ́ àná ó ti ṣẹlẹ̀ kẹ́kẹ́ ń dọ̀gba sọ̀kọ́ náà àjà àti wọ́n wọ́n àná wàá gbọ́ òfin kìí àmọ́ kí sọ̀kọ́ ti bẹ̀rẹ̀ àná sọ̀kọ́ mọ̀ láláwó rẹ̀ mí náà aga jawure nina ojile malaika ya ijabi watike ibali kazi ha kwani kaza ma salakakum fi saqar قالوا لم نك من المصلين ولم نك نطعم المسكين tasa'alu egini ne ife alijanna àti gbídò yìí gan ilé àlewá nìyà ilé àlewá nìyà sọkúta àlàwá ni ó ti wá alẹ ẹmi láyé yo ẹmi náà lẹ iná egbò ìgbàgbẹ ẹmi là ó ti fi nọ sọkúta àjẹ àwa ẹmi nọ alẹ egini alijanna yàtí bàtà bẹ gidi nẹ máa sọrọ fọkàn fi sáfà bí o bẹ ti gbé ẹni bí azọ fi ẹni ẹ sàkárà wọn mutu a yɛlɛ lamina kunu na emu sɔ yi ibɛ yi yɛlɛ tse di sala tse di sala yɛtɛ kukuku ne yi ya wuya ali yɛlɛ ka sista yɛlɛ an zuwo yɛlɛ ta ti jɛ maa yɛlɛ ka jɛ ahɔn k'a bɛ yi gbi yi kɛta tse yi zɛ kumaka mutu a dɔn kɛta tse yi o wa kunu fi mu misiki laban bagi yi ma yi tse gun ya tse ya ya yɛlɛ ka ju nu tu so ne kɔlɔsi de o wakunna na hudu ma ya khaidi imate kya kutie wo meije te gije pamba te ba beze yije ga be wa be so ko be tutiana emi la je ni ba je o ma atu ba mi la tu do ka so ko ke li ni ke do bayina ati daga ma yi ke afi no ka bi bi ye ine la je le wa bia ata a na ga ake tubo a da lokacin na tutube laranci ina ji gaji wa buhari wale kafi akwa zafi ne na na cika hal ila maraddin nisafi ya da mana ya ke shi ba da yi shi na sana ne ya ta kene ga ta sallah ke ma. dan wani ya kpagun te tubo ne di la tubo di ga kpagun tubo be ma daga zamanin na fo mati mi ne fin don da har me je petu ki yo da na o so ko ya mi da mi da ija mi da lan tawa amma so ko ga ina al ila maraddin min sabil so ko ya da mu so ko ya da mu a da mu so daga na dama yi da biyu to wa na dama so ko ya wa don aje ba da kai akubaji ta so ko wa jibolo bolo be da we a ki so ko be tuji tayu adìẹ di tọ́ yìí adìẹ bá tọ́ yìí adìẹ bàtọ́ tọ́ yìí adìẹ sami di tọ́ yà adìẹ di tọ́ yìí ẹwọ òde wọlé o dàn sábà sọkó wa kàtà wà bẹ̀rẹ̀ wà káyì kan wọlé káyì kan o tún wọn àjọ àǹfààní dóòrà. sọkó ló wọ́n tẹ̀lé àwọn ìgbà wọn bá rú gbà àkó àkófí ẹ̀mí náà bí ìgbé ebèzù yé ẹ̀dá sùfì àtìkú àtẹ̀fì ẹ̀ náà. yẹ̀ndùrú náà ní tọ́lẹ̀ fèrè fàfi yí àti èyí bà yí tì yìí. ó fi ìdàgá lé ìpìtì òtún mo ṣiṣẹ́ àwọn òfin ìgbìmọ̀ bẹ̀tọ̀ àdíjì náà àti èyí òyì tí ó gbé tsọ̀ lórí àbẹ̀nà wọn gíwùtì nílẹ̀ bẹ́ẹ̀ sìkìyà. àtìkẹ́ yìí nínú ẹ̀ yìí sáré àti èyí bà èmi ń tìka mi ìyá ọ̀gá mi dáwọ́ ẹgbà lóra. ينظرون من طرف خفي وقال الذين آمنوا dani di iman be so ko na iga da wana o iga chi eh ani di iman ne to jina a che ga aga tinye ba kwa ni janna na e ko na le azaba ka kai ne la ji kini ne yi ama ta azaba ji tuna a che ga o oh! إن الخاسرين الذين خسروا أنفسهم وآلهم يوم القيامة لأن إذا أسارا لأن يزوي أكوكو يتنا كيكونا إجوا جلغي أزويا إذا مويجا إذا مبفايجا إذا كزيجا إذا كزيجا أتلغي أزويا إلغي أجا أسارا أينيا كيكيا أسارا ungaize gaja asare fali kiyoma Allah watu inda na khasirin alladhina khasiru anfusahum tani ija asare ti gaskiyo ti gobe ti tabbasa wana a gayin zai ji kasiru an fusan wa amina aja asara wa hali ime ayi be yaji aja asara akpa yi ta ikpa amala imi ide ko eso kuba ije te ina bi ko to ja wana ina marka zu ji un da yawo wa ija bu pe yi ma ta ma so le bo ya ba le yezu be ti ti ka maka dɔtɔ yɛ bɛbi a eba na mo da kyinɛ yɛ mo ehun mo gya yɛ akpɛ gya bɔ a mo agba eba akutɛ sɔgbɔ sɔgbɔ bɛ tuti kaa yɛ wɔn ayɛ wɔn ɛnu yɛ ka nɔ zane yɛ tɛbi a de si fa de nu si kpaata nɔ a tɔ a tɔ pe ba de kɔ a pe ko nɔ nɔ to yɛ e gya ne yɛ a bɛ kpata yɛ ko dede o de ko musulun gya يوم القيامة فلان يوم ألا اشتقا إن الظالمين إيه الظالمين جنول يدعنا في عذاب مقيم أغادي تبتا دنيا بقوين عذابنا فبعيانا على ساجان عذاب يكو كو كو كوي nga zalimi yi a bisa bata da ne ba ko ba fasu yau na'am wa ma kana kana lahum wa fe azalami ya ni auliya tamako ji ciji yansu nau ne ya cawu min dunillah babu zuma sokona tamako ji cin don da fe azalami ji ne ya cawu ga daga azabayin sokona kendo ya kauna dai ya ki ya ga da bai wani wani ga yi gaba da azaba to ci na kuma ya kaza ya kaza ga yi sake na azaba ya to ni sokoga aliyuci ya ومن يدلل الله زنبور الله قاعد بينا سوكو كده زنبور قاعد بينا ai sọkò lè la gbìn mọ ọmọ aláwo mi sẹbi ẹkọ dẹbọ náà dàbí làwọn tí wọn ayọ kó mòró lè àdàjẹ tó kú bẹ́ẹ̀ wọn bí yìí ká sọkò lọ lẹ́yìn lọ zambóró nga gbìn náà ọmọ aláwo mi sẹbi yìí ẹkọ dẹbọ náà làwọn tí asara. ẹba àtúrò ìgbọ́n wọ́n yìí dèbìlì láwọ̀ fọmá làwọ̀ mi wọlé yìí ní báyìí bàbá ìgbọ́n wọ́n yìí dèbìlì láwọ̀ fọmá làwọ̀ mi sàbí. wàlẹ́ ayọ̀ kó bàbá náà yìí kálú tẹ́ wá bẹ̀rẹ̀ yìí ń wọ̀ ẹ̀yìn sáwà ní kó sànùn sọ̀kó dáa gbiná wà kó àgé kó à yẹ gbi sàwọn bá ní ọ àlá yìí máa lára gé kó o kú jọ àlá dàndó rẹ̀ dé múlíkì àlá òkè kó ń gbà lè sọ̀kó bàá ilé ààyè o bí ọ̀pọ̀ àmọ́ náà ti pàdé wọn lába àwọn ògùn ọba sọ̀kọ́ gbọdọ̀ wọn ti gbẹ́ntì òní wọn bá ọbẹ̀ tó jì náà ọjà kẹtọ̀ ọbẹ̀ ìgbàdé bẹ̀rù tí wọ́n ń sọ̀kọ́ bẹ̀lálí kíkẹ́ tó jì bẹ́ àdúrà pàdé tó jì sọ̀kọ́ ní ìjọ ṣí. gbọ́dọ̀ wọ́n ti ṣí ya ni bàǹgọ́rọ̀ wájú sọ̀kọ́ wọ́n ò ti ṣí ya ni wájú ṣí bandoro ga dana wa gifi ani zandoro no ke kowa sarauta bai so koyo ngala za wa ngi ngun do ku da du annabi muhammadu e da bawo amma ya du abai ti bawo so ga ya pata yi da ci yo ila man adai tu sai da so kwa da yo so na dan ni uba wa na wa ke kwa e ba ewa bawu bèbí sọ pé ewa ẹ̀kọ́tẹ̀ bèbí sọ pé egawa bèbí àdìpù ní àwọn ìbà sọ pé yé wa sọ pé yé wa ayé ti ká ń dìní bàbá wo bẹ sọ pé ìdínà sira ta sọ pé o tẹ wí fẹ́ ìgboro tẹ tsọ tọ́jú bàwọn náà wọlé sọ pé nà ìyẹn wọn wòye ó lọ òkè èkó wa káyì tó ìlì mi yóò lọ òde náà ó lọ wa àtàbí àgẹ́sẹ̀ tó ṣìṣì ó ìlì ní àná yá kápó ó lọ wa tànà mọ̀mí ni mọ̀ ìrìn ó lọ òkè èkó wa àtàbí àgẹ́sẹ̀ tànà mọ̀ tànà já ìrìn wọn àkè èkó wa yá múlíkì yẹn kó jẹ́ ìrìn ìwà àlà ògbógi gbọdọ̀ lọ́sọ̀kọ́ ti dàbí ànẹ́bí mọ́mọ́dé bẹ́ẹ̀ ìnáka látàdí man ahabbta walakin allah yahdi man yasha wa annabi muhammadu dangoro daga bongo wa lake ko wa di parembe ko ke wa ko ke bona wo ke mulki ga wuta non da ji wono lojo ala da ni pe ko ba ba wa je ko ene ke bona ya di man yasha da pasu ko wa ko kan ko ti la mi la so ko kalan dumin aduwa na anabi anu bana alama addini wa sadidi alama inni as'aluka alhuda wa tuqa wal afafa wal ghina anabi so ko mo yore tuti so ko mo yore zakiki to ju yore zakure to ju yore ama to ati to ati o ku kia ko bi aduwa e ba hia so ito mo suku mo yi tati ki pesi pa de lujo bawo bawo bawo so ko go huba wa le je wo ma o ma de fɛfɛ o o ma de robo wa nyiga arijɛ nɔ a ma ka sɔ fɔ wo ba o ka jɔ ala yele bapi ka bari ma ke ye fitiri kiya o ma ka jɔ robo o k'u tui o ma la kun Huh? استجيبوا yege ebe ji sallah ebe ya zakka ebe fiazu ebe ji haji ebe makaranta ebe ga guru eji boji wangi eji alu wangi be doji so ko yi je na ibe no istajibu li rabbikum dan don ni so ko yo ale so ko ina ene so ko wa do ngo jina chechi istajibu li rabbikum dan don du jina so ko jina min qabli kafi an yati a mubi a zanin dondo yawman ifon tito la maradda lahu min Allah dana dogwa ga wa biana odo gwana kai fali kiyo dan duro akaso ko bebi be fali kiyo so ko huda wa sala sa'ilun bi adabin waqi' lil kafirina laysa lahu dafi ina dabi bi alikiyo mo gwana so ko huda wa azifatil azifa laisa laha min dunillahi kashifa kiyama uchi wato bani na loki abaga wa fiyan su ko gudarwa ibata zandon du yeso ko fe ko a ya zandon bai la maradda lahu na wa de kabwa zandor da wa de kabwa ta ko ci goya mun ga k'a fe ko kiyama ben zandon du musu ko dandoro ji man le sokwe dandondo ye sokwo dandondo ji le sokwo wana dandoro la usu ibada nyana na ga gango imani ga be tunguru ga gango be su kiyama daga ye sokwo be imani daga ye sokwo be bauta na waji be be za yichine zane otobabo te chile ga waja dini ko wana waga tunga tu ya jampa ni do yare eh edana wo gbe wo tuna zana wo wuwo wo ku so ko wa wo ku so na wa gbe duniani wa ke be so ko na ku banci zana wo je ti ule gele so ko go wo je wo ti jana edana wo tuna wa gbe be la uti yani so ko ma gbo na wo ja o mo go jona ene olugwa o mo na uti ma wɔmɛdɛ wɔn asɔkɔlɔ tɔkɔ ignore gani kila mi hɔ ni o ti dza yɔ kila mi hɔ nugu o ti nugu ayɔ yóò ayé sɔkɔ ɛn eh? tantoro ka dza de na ne de ŋɛ kuta kɛ lami tu yɛtɛ bawo ne ma yi ta fala afatu ŋɛ kuta o yɛ lami tu la tutu buriki nu zami o yi etu wa nyiri wolo ko dede ŋa guba mini kuta ne la aisha ba e ga da kabaro be zaya inni wa ga da kabaro be baya bano yebo yebo la ka tuda ana fane bala ja da na taba mboto we che tiyo we la mi tun to bana lo asokuna ira ka ti daga ji zo aka to da ko du tikpam kasa ezo ne be baba e ba en ga be ni da ni e nkunu nkuso kwe kwe kwe genjire nga wanaje kwo akiye ne yuta ke genjire nga wanaje kwo etibana tiye ne yuta e waza yo aro so kweje una nga wanaje kwo amabi e kwa ndoro ke akai wobena akile tochi ani nono ni ede da tupa da tupa eti ana wadu kwa ne pe anzo anke mtu le sokwe kawai to to mena ba ti ne ka jo aga ma su àti ẹ kábàrí pa àti asájà àlẹ́ kún kábàrí o òtọ́ àwọn dandoro ká sì tún yí ìrẹ́zò dandoro tí èdè màmá kì í tó tì bàbá wọn ni kẹsẹ́ dán yé gbígan bàbá ẹ bá ọ̀dọ̀ òtọ́ bí kò yìnbà náà yẹ kó dàgbà tó rà gé dẹ́gbẹ̀ lè yàn yẹn dó gé ìyẹ̀wò àná òtọ́ gbù láwùjọ ṣe kábàrí náà wà lébi ara ara aláṣájà sẹ́kọ̀ọ́ kì í àwọn ẹ̀ ṣì náà òtọ́ ìbá gbé lánàá ti dá àdó tẹ̀mọ́kọ́ àti kò wà á wù ṣe kábàrí náà.

kpíyà kájọ bá ajá àjẹ nìyà aláfidàwọn ji aláfidàwọn ajé ajé a àwọn ajé la wúru mímí nga ni nga ajé àti ya ní nga àgbẹ̀ kúbà nga àti fidàwọn ya kúbà wọ́n zó wọ́n zó fidàwọn náà na amfani na dáná àǹfààní náà dẹ́gbẹ́ tó amfani káwọn wọn náà mọ̀ yìí ya ní yà yìí kà azụ isokodo fitigaji fidawa latamini ogawe kadwa fidawa yuma eza idebo zamani annabi muhammadu ajade la malami tu sokwa annabi muhammadu ma sokwa gonga ga sawawu alayhi astaghfarta lahum am lam tastaghfir lahum lan yaghfira allah lahum inna la la yahdi al-qawm al-fasiqin dedi wo o pa sokwa ga para ya o pa sokwa ga para ya emena lo ya lo nga ngora ajade li umajige imani yana kaga ne mai makabe madina da misrela ga ba duwa yu ene ga wa lolo ene ga wa lolo ene ya amfani wona iman na to jige dugo no lo shi no etu e bebe etu e bebe za wangi etu e bebe za wangi sala no etina ke do e ka bari wa ma shi da shi woi wa da ze do hada ne ali jenna etu de ne mo le na ke bebe wa ya ètò náà tó bẹ sálẹ̀ náà gbẹ́bí wọn yà wọn àti kábàárẹ̀ obìnrin tí èlé ó dà tí èlé ó ṣẹlẹ̀ tí ń sáwà ní kó àmọ́ àti èlé kíkẹ́ wọn àlámìlà tó hàn dàkúṣà àzábẹ́yẹn náà. ewu atsɔ tandondo yɛ sɔkɔ daa kaafi kia wɔn bi yɛ otsi wɔn yi ati ka adi o kata yi o dia sɔkɔ gan wɔ maa la kɔn mi mali bando tun wa biti da ba ari mo lo da za ya en to tuwa yau ma idi e pe ki ama unti na ona wa ban bura de bura biti da bana aso dana wa malakum min nakiri ay wa laysa lakum munkirun yunkir ma yanzilu bikum al azab zamu tina annabi ga azaba ne biya idana agula ke abona so ko ke ho da wọ́n bá náà àbí tìjà bánà ọmọdé gbọ́rọ̀ àti ìdáwọ́ àzábà náà àwọn. ẹ máa lọ kó ìtaarun ẹni gbọ́wọ́ àdébà ìyá ẹtúnẹ́sì lónà máa lọ kó mẹlẹkì ẹni gbọ́wọ́ àdébà ìyá ẹtúnẹ́sì lónà ẹgbẹ́ tí mi ìbá gàdú kó tí o yín náà káfíńrà àgbọ̀n àgbọ̀mí sọ̀kọ́ àyùdá ọmọ gbogbo mi sọ̀kọ́ tàgá àmọ́ òkèké náà ẹ̀bẹ̀dá náà mi bèèrè. mice liyoyi na wata jina malaika mi hima dana yari kiza na da fogon a ga wunje da be ri ai malaika ne ha ko so ko jali ko da wa kiza ndoro bi na kwa to lugwa mi to lugwa nga iza ndo jina ni dan wunje mi jina te yari tin goma lugwa mi to yari so kwa a ti gaba gaba na fa to wa to da ranci kai ba di sun ci ko baba yi ka aka ka yi dɔn biti fɔ kpaɛza nga aka yi yɛ tu bɛ fɔ kiyama ka ani ya wani kaza jɔn fɔ kaza da letia baagi kaza dana kaza. sɔkun ni kiwo sɔkun kan fayin ahara do. fayin ahara do. ji àtìlé kò fàwọ́ ní ya wọn wẹ̀ yá gábẹ́ àtúnà fọmọ arsanna ka aleihim yìí tó tuntun àfihàn gbọ́dọ̀ di sójà ó polisi náà tẹ́ pa tẹ́ tó àdánà gẹ́gẹ́ ní káàkiri náà aláàjì náà lọ́wọ́ àti tiwọn àlámẹ́ tó sọ̀rọ̀ àǹdí waya waya waya waya. A wọ́yá wọ́yá wọ́yá ọjà àgàyà ni ọmọ ìṣá pẹ̀lú ìwòmí a ìṣá pẹ̀lú ìyàfọ̀rọ̀ iná àkàdínà ìkìlọ̀ wọn. wọ́n ní náà ní wọ́n jẹ́ àǹdẹ́bí mọ́mọ́tò ọjọ́ ti wá sí wọ́n bá wá sí ti dànù ká gba náà wọ́n á wò lànà wọ́n lè gba náà sókú wọ́n bá gbò wọ́n. ẹni tẹ́ tẹ́fọ́ náà àtàná gbẹgbẹ́ àwọn ọmọ gbọ́ àná èmi ṣe ṣe é gbọ́ dáná ó tọ́ ẹ̀kọ́ náà ló tẹ̀ fọ́ sún àná. ẹ bá tún máa àrùsàn náà ka àlejò àfihàn ìtò ànábì mọ́tò tuntun ti là á yìí ó ní ọ́fíà ní tó a ẹnu ọ̀gá yìí àgá bẹ́ a tún òye lẹ́gbẹ̀ẹ́ wọ́yá wọ́yá wọ́yá wọ́yá. ìnà lẹ́yìká ẹni dẹ́ yìí ó kàn wọ́n ìnà ìlẹ̀ ìbàlà ọjọ́ wọ́n yẹn ya. ọjọ́ kan àgá ní asọ̀kọ́ wa bẹ̀yẹ sọ̀kọ́ wa kàn zan án ní asọ̀kọ́ wọ́. ìnà lẹ́yìká ìlẹ̀ ìbàlà. wọ́n ìnà zùmọ́nà aláwọ̀ kan ti sọ alao je aila habari yeye na tabia za wangi na za wangi manao tisokuwe mine na ke za wangi ye be na za wangi manao tisoko adie za wangi jobe bita juina ni ndo be za wangi da wa mo ina da ba ma bi ko fa min Allah amma za wangi ga ke za ya jira ba be ya ke za ya le ba mun ga le soko na ba manao sɔkɔli ta fɛ bia yi yari epo yi ka di ko ti o tsi ma o nya ngan wa ina ida arutakola esa igala azawangi igala azawangi lomi iga jema azawangi tigbagi mine mana ike kokuna iti la yi lomi wa ida na amna ala esa. وإنا إذا أذقنا الإنسان منا رحمة abeke igala igala emma jaada wangi domina rama ronga ini ma soko fani habia wale da wangi da faima o le soko ji amine ya o le soko ji amine ya o le soko ji amine ya se de biza awo mo afaima kwa ya wala afia wa afaima kwa ya wewe wa afaima kwa ya utimana tu afaima kwa ya weba wa afaima wa de ba fa de ni bo wa afaima wadeɛ na wana wafɛn <clears throat> ba sɛ mani ade ami nti wafɛn ba ama wɔ ntusibu mu sayi atan abɛgye ɛɛdede nga de ato na wɔn nyina bima kadamat aidihi bee ne wɔn to ti bee wɔn ɛbi ba ka tutu no fa ina ne nsaana kafo wale ka an yɛ kafo ti yi zani mo tɛ tuo na ko sɔkoro awɔ nga jẹ́ ẹ̀yẹ yà ǹdẹ́ láàfin àti òsòkò yà wọn àmọ́ ní sòkò mẹ́kùn wọn bẹ̀rẹ̀ ṣẹ̀ láàfin òtí lábà tó tó yẹ sókò wà lè kàzágá lábà tó tù mí káfíń ti èrè jẹ ẹ̀rá gan. wọn mẹ́jì ó sòkò wọn yà yí egi bẹ́ẹ̀ kẹ́ ẹ̀ dẹ̀gẹ̀ wíńdà kó dẹ̀gẹ̀ dẹ̀ nà nà kàzá ní jìn bàálì kàbọ̀ nà àdéhẹ̀ ju yẹ nga wọ̀ wíńdì ó ina lè sáànà kàfù kàńdà ẹ̀ káfíń ti di bẹ̀ sòkò yẹ so wọ́n á jẹ́ ìdókòwò ìbí yín máa wọ́n á jẹ́ káàfin wọ́n á tún bọ́ sọ̀kó tẹ̀bí yà lẹ́yìn ìdí dáná sọ̀kó kò yíyà nǹkan mọ̀tà wọ́n á ń di tìǹyì fẹ́lẹ́ gbé àwọn wọ́n là dọ́ bàbíọ́n wọ́n bàlá ìtìyù wọ́n wà á lánàá tìlá tẹ́ tu ebó ní èfèrè jù tó di náà rè wọ́n à kàn yìí bẹ́ sọ̀kó ni mi kùn nígbà sọ̀kó yẹ mọ̀mí tìyà nígbà lúgbà mi tẹ sọ̀kó wa lúgbà mi ti túbà àdàlálà mọ̀ yẹn ń lò tiẹ̀ sọ̀kó yẹn ń lò tiẹ̀ sọ̀kó tálẹ̀ ẹ̀ nà túmọ̀. gbogbo lọ́wọ́ lè ka tẹ̀wọ́n náà mo fẹ́ lórí yọ ewu àwọn yà á jì mo lè wọ́n yé dìá. kí wọ́n ti ọ̀dàna wọ́n sọ́ lè ka tẹ̀wọ́n wọ́n mi jì wọ́n mi pè ní jọ́ àná ń gbọ̀ yẹn òbí tìlá lóbi kí mi tún èdè sọ̀kọ́. ebe na oge èdè sọ̀kọ́ yẹn sọ̀kọ́ tó àníjí ní ìfi òru oge làwọn lè ka tó àti abẹ́ àwọn. 我们我们我们那个做那个那个那边啊，我们那边啊，我们两边啊，我们那个就是我人，就是说，他不那个那个那个那个那个那个那个那我那个那个那个那个那个那个那个那个那个那个那个那个那个那个那个那个那个那做，那个那个那个那个那个那个用个那拿那个那个那个那个那个那个那个那个那 ẹ̀yìn orí sọ̀kọ́ ti mọ̀ ọ́ ti jù mùsíbà ń gbèrò gé èdè ọ̀nà ńgbèrò pàmí ní ọ̀yẹ̀ òde kò di gán o wa o débò ẹ̀tù dẹ̀jú ọ̀lẹ́ àwọn ká di jì o ti wa o túbà di yẹ̀kú àbí àwọn ọ̀gá yẹ̀ dandan lágbó òjò wọn yọrọ yà dáa náà wùsì wípé kò mú fẹ́. àmọ́ ń kẹ́ àwọn ìtàlẹ́ gbẹ́ aibu na dabi wani na wai gbaya an gama na wace wa aibu zando ti so be zando ti te kpɛn bi wɔyɔ zando ti te jin na bi wɔyɔ o taba di tunani gangan nyɛ na ego o to ti bɛ awo na na mɔ be zando ti ka kpani bi wɔyɔ na na o bɛ a dɛnɛ kilo o te be ti ka na o imani ko ti nana fa innal insana kafur ga wangi no le da no so ko mauci ne wa da je kafur an tuka so ko a je mana wo ce toci so ko wa boji sifa da junci na yi jilo buna eh eh lillahi mulku as-samawati ganci da wata ye baba benne ito shi na fata ganci an dole bai ya gaba abin dana a ganin na dana to an ga sun da su kowane yau da zai kuma ba to yin wani hafi aya kayan to yin yanzu ba nama aya go a de baba a de na a ci abi abi na kawai a de ya ayi baba kawai ma a de ya ayi tọ́ yìí tẹ́ bẹ̀rẹ̀ lẹ́gbẹ̀ẹ́ kú bàbá ẹ̀jẹ̀ àbí ìṣẹ́mọ́ wọn àlejò dị ní bàbá láti tẹ́ lẹ́gbẹ̀ẹ́ kú yìí náà ẹ̀dá àbẹ́ ìṣẹ́ wọn àlejò ádámù tẹ́ ń tẹ́ bàbá wọn bọ́tò tó nà fà tọ́ àwọn àwòtọ́ mọ́ ìṣì ya mímọ yìí nà sọkọ́dé ló ń na na nàná àwọn ẹ̀dẹ̀lẹ́gbẹ̀ pátá àlejò ádámù tó bá wọn sọ adịda sọkwa anyị. adịda sọkwa anyị.

àti tálàkà rà á ní àkórè kága ní fìṣí kí wà jù. sọ̀kọ́ ìpa epo epo etí kì í nana epo ní sọ̀kọ́ aláza ń gbòòrò dáná sọ̀kọ́ gbé láwọn tó lọ́ọ̀tọ̀ epo ó ti wọn. dáhìn bá wọn alẹ́fẹ́ yìí káwọn aṣọ kíkì subhanahu wa ta'ala padà wá ń yìí náà. ọ̀n ga sọ̀kọ́ yà kó mulku samawati wal ard agala jin agala lugwa eti kpakọ sama to kimbo mulki musoko ye ngbẹgbẹ yẹn rufie nba yẹn jin nba zaji yẹn jin gaa pepe ga mulki musoko ye ngbẹ yẹn afia balisa anyi kpaata ti tẹbẹ yi gawo rufie ngbẹgbẹ wọn afia ni wọn apepe ga mulki musoko ye yẹn na wọn gaa kpa pepe na yẹn jin gaa afio ina kwa fife wa na sama be ki ala te a ku mero ya wa fife mu ji wa fi a fife yan don do mulki so ko do mulku samawati wal ard lillah jijia ina ji sama to ki pata na ina fi sama to ki pata na ne so ko yo ina u kwa fife wa na u fi wa ina nga kwa fife na zan do kwa wa lillahi wọ́n jẹ́ àlítà yẹn náà bá wọn wà jẹ́ sọ pé jẹ́ àlítà yẹn náà bá wọn wà yàrá wòlé mẹ́yẹ̀ ṣá wọ́n jẹ́ àti ẹ̀ka bá wọn yẹn egi òde egi má egi ni wọn wà jẹ́ wọn náà iná àfà nzàkí nzàkí wọ́n mọ̀ kí kí sọ pé àwọn nzàkí wọ́n á jẹ́ bẹ́ẹ̀ mọ̀ kí sọ pé àwọn nzàkí wọ́n á tẹ̀ bẹ́ẹ̀ mẹ́tò sọ pé àwọn ń zàgí wọ́n á tẹ̀ bẹ́ẹ̀ mẹ́tò sọ pé àwọn ń zàgí. ara aláṣà ni bàrọ̀ ń dá àmọ́ kẹtọ̀ fún pátá náà ń zàgí zàgí náà àti mọ́ sọ pé kò pé sàrà ń yin wọ́n á ti dáhùn jí ẹ̀fà ìdánwò kò ń lòtì ìyíma fari ń zàgí èyí ìbàtí ń zàgí èyí ìtàtì ń lẹ́yìn àmọ́ ẹ̀ No, But why, why, why, why, why, why? Why? Why? Why? No, no, why? Kọ́láhùn tí a mọ̀ ń dàjú. Ilé ìmọ̀ tó ń gbèsè ìjà. Ìwọ̀n àti sọ̀kọ́ ẹ̀dọ̀ tó wà tó ń dàjú tí ó náà. Ń dàjú táyé tó ń mọ̀. Ẹlẹ́mẹ̀ẹ́dọ̀ ọ̀la láti dàbí ń darí bàjíjí wọ́n yín bàtí jí ń gbàjọ́ tó àti ẹ̀ka ìmọ̀lẹ́ kí ọ. ẹ gbà yí. so yahabul man yashawu inafa za ba mu so kwanu mu je da to e ji yun za gin za gin za gi ji so ko ti ya on za gi ji o mo je to bo ti kai cha ane bi lutu en za gi ji ga yo ane bi shuaibu en za gi ji ga yo ye to bo ngai cha

tani den zagi kɔ yinɛ tɛ fafa o tɛ baagi ka tani bɛ tɛ baagi ne tɛ fafa o den zagi ka sɔkɔ ma ka aa ah, baagi ka o ka bɔ o bɔ wa se de a baagi ka wa se de yɛrɛ ta ni sɔkɔ la yà wɔlɔ dɔn na e kule ba ti ka dɔn na ze sɔkɔ a gɛn tɛ baagi o sɔkɔ kpɛn na o ti dun tɛ baagi o o ma di yɛ tí o bu ah, tɛ kan ca ale bi yakubu ale bi ibrahim ta a ti sɔkɔ di lɛ bi e yɛrɛ ta sɔkɔ de. tun fɛ yan kolon bo ma a ka dɔn e ko tɛ fɔ to na ne bɛ sɔn ko a y'o na na don da ka giza k'i mana a denwuli k'i dɔn o can. aw bɛ san wuju kukura na wa i n'a ta wọn dun tɛ tiɲɛra que e ye diɲɛ sa ye wọn ban wi ŋun gbɔ kɛba yi ŋun si kɛba yi ŋun gbɔ bɔ yi ŋun mɛji b'a yi na o k'e mɛnza k'i si na. ọmọ igi paagi ọmọ igi nzagi ọmọ igi gbagi ọmọ igi paagi ojú àti ẹmọ ńgọrọ yìí. zanna wo mo zanna ge te ankele ta chinje sere yo amma to fu gala mani ma mi ma shi shi wai ma amma ne ngai na ma mu walu wa wala dukum bit amma ne ge bai go to ku jiya dan do bi albarka yi annabi muhammad dan ne ku to ba do na

nga ye kpoe keseyo soko me kpee na odi dza tutu suna nga yi kiyɔ wòye alùmɛ yi sàwù àkìmà dana ba soko na ŋu la pe dana yi dana di ma na àkìmà nfala yi wòle do la wò kó àdéhi ma o la pe la ma wọn bu le baabo da la ala kii bi ayi sáwọn ɛwɔ azizi azizi ebi na ati la soko dzi wòye sɔkɔ juwe bɛ na wa de zanu na ale a man ko a ma wa de zanu alahu akbar ama nílò àwọn ẹbí aṣí nílò àwọn ẹbí fọ ndí awọ èyí ndí awọ tún mímọ̀yà àwọn mọ̀yà àmọ́ bímọ̀lá àmọ̀yà nga abato otiti bɛ wala yi bi a ɔlɛ pɛtɛ ɔkpa edu anu sɔkò lɛ bi a ɔwɔ to so tó nana amagya o jìnnì ń gbèjà yà àmọ́ ẹ̀zà yìí pé pé ó lọ́dọ̀ ẹ̀zà yìí fi wá àmọ́ mà á ti ká sọ̀kọ́ pàpẹ́ ẹ̀tẹ́ àbọ̀ múlí kí sọ̀kọ́ nu ti ẹ̀tẹ́ àbọ̀ nígbà tó wọn náà yẹn ń dóòrò aga àti nípa ń dóòrò aga àlóni yẹn ń dóòrò aga àsàdá àgbègbè à sọ̀kọ́ mọ̀ pé náà jíjẹ́ àṣì sọ̀kọ́ mọ̀ nà ànàbọ̀árẹ̀ sọ̀kọ́ nà ànàbọ̀árẹ̀ ẹ̀fọ́n soko ibn wani ka zabe yana ya wani da fitina yi Allah mu da bayan wa gawa ko mu da bayan ga sama bayan afu da no sanda tuno ne da ga to ni fargaba da no o ta kira mu ne gigiro to musiba yi wa leo azaba kira mu ake le so ko tu fo na jo ga kan shi ye wa ki awon ma ko be ma ya chiri Ọlá yóò tá àyè pátákó yóò jẹ́ kọjá dóòzù ẹ̀dá fún ọjà àdìdà àgbẹ̀ yìí wújú ìdà àgbẹ̀ ṣe òun ni kì á mọ egele ìpátá máa fi àǹfààní àwọn ìyọ àmọ́ kì á mọ sọ̀kọ́kọ́ bí ó da ẹ náà ọmọ wọn mọ̀ ọ́ ńgbà àgbẹ̀ gaara tó ní gaara ní máa dé ìyọ ní gaara ń bẹ dé àlìjẹ́ náà ebe ní lànà dé ìyẹ wọn wọn gàgẹ́ dé àlìjẹ́ náà èjì wà á di fíbó yẹtù pàlẹ́ yìí wíl dánú bí àkùwà bí wàá. ma fi alijanna kawe jama kpaata ma ka lee kee ji je la na la ya fani aji bi a ya ni alijanna yi ji ko ji a ye na ko to an ka diɲɛ a diɲɛ ko a na a jo la a ma dama fiye den je den wani jan fani wa gaaro tu ka te ma laayi fi bɔ ti gaara a ka te so ye jaalu ma ye sa wa k'i ma daa ban sɔkɔ ni mo la fɛ la a ma wa de k'i ma e ko ni ci ka jan y'a ba o tàn án di mi ti la ni da ladi ane tilali ishaka dono soko da ladi a fita ci gono soko ya to ti ya ya albarka yi to ti to ti ya ta ke ti jelen na ya gele ya karu ba ni kiyo mano soko yi bebe kaga kuno wa ya no ga ya e bana nabi ibrahim to lo ko da yi yo da ja ma u da de anabi zakariya lo ko da yi yo da ja u da soko ba la ne ga jiya aga ndo ya oda batu ti lokwa da batu no soko pa do be gi de gele ya ka ro wali ki o manu e gele aga le ya ga ji hankali ta ti dan don da ga ga wa mu be gi wani no soko da tama kwa wo na hi be na ya ci yo ya bu pa soko da wa am do ta ya ijalu awal al ibad fil awlad mukhtalifa a ne za wani kaka yo ba kando ta ade baagiji kando ta ade baagi nzagiji kando tuma ade a ne sɔkɔ gawo do na ebi wa diɛ sɔkɔ ne wele ne gi nzagi bo na n rayuwa a yɛ ni kankan de rayuwa yi jahiliya b'a to yi a ka kan mɛ gi nzagi a yi ba f'a tɛ la mɛ kin wa yàrá baari gan imi wa mɛ gi nzagi mu mɔ n ka zɛn o pe atati kango ada bakushe baberai ya kwe babezuye ginzagi wa ata agana ma ginzagi agbamu chuchugu aje kala patu chugu balo ewa ginzagi ya fa idha kushira ahadu bil untha dhalla wajhuhu muswaddan wa huwa kafir yatawara min al qawmi nisu ayadusu fi tarabi sawa ma yakum <clears throat> ati gale je sokobu ya

anabi ibrahim na iga wujegin zagiano ismail isaka gumo bagi bagi ono anga zuri anabi ismail da isaka kan shaito jina baba gancho na sarai zuri anabi isaka bala anabi zuri anabi ismail rega na to kungu wine ya so di faro e jo nga to kuma ya ki jibulu to kuma ndi faruwa yakija atokun yakija gatokunmɔ ndi faruwa yakija ibagi yakija bɛ anyi zagi ndi faruwa yakija ibagi zagi yakija bɛ anyi zagi kawai ndi faruwa yakija o dia o dia o dia amara alasa de abɔta dani deni kendo abɔta lo to eto abɔta ebe kibo ebe kiri kibo owo ebe kiri kibo owo so wujie gide njo ene debo toyi kawai na alimalu.

waja nga kuoyo waje nzagi nga kuoyo waje baditoi nga kuoyo waje lankaji nga kuoyo nasokwaji alandoro nonkpela nchijuna alimu sokoyo acaga nkeikio kolim dane de kagbe mi kuche titi chiwe ndoro no nga bopaga wa logo acha wa logo acha nga yuji ama ina boga wa jino ga dona daimanji daimanji imanu tinawa jino nga ya khairu babu na na aisha yi eh na aisha e yi wuce ne mun ga yi wuce na na aisha ji da annabi muhammadu ya ka wani bai zamu ci zamu ci ya zuma da ya annabi mu zamu da muke tuyawa biyaye biya annabi ma kuma da kin dole biya annabi muhammadu ya so da da yawa kuma da da zumba to buki gayo amma arba'ina na buta a bauta kirki bowa lawa bauta kiriki bowɛ ɔriba bauta enaro elege idamu kpata nye wɔrɔbɔ mi deja mi deja na ayi gi edi wo la se kia mi niwe ayi gi edi wo la se kia mi niwe tseji ka diɛ kini o mɔ wako o na wọn adu amaana káwọn máa kọ́ adu amaana ma sɔkò ebe kẹ́nu àti àti àti àwẹ̀ àǹfààní nànà bí edegi nàbí edi ìṣòtò kó o ká jí náà. Isso é problema. bai bi imani mo ba ji wala bai di fai ne ni ko ba zuriya da joga ya ba ta na a ta zuriya da barka yi to ci mo ko ga ruwa azai pe mo to ci ga ruwa bai wa mo a pe ire ya wo mai yo ta yi kilo ko mo ko mo ja albarka ale wala ta na so ko do wa kuma ga ya wo ya ki wọn mọ iye àgọ wọn á ní bẹ̀rẹ̀ àwọn kí wọ́n sọ pé àwọn àbẹ̀ ìgbàkúta báyìí báyìí báyìí. wọ́n dé ìlàyà ní ẹni kan ìlú àlẹ́ rà dé mọ iye kí sọ pé àwọn àbẹ̀ ìgbàkúta báyìí báyìí báyìí. wọ́n dé ìbéèrè wọn dé ẹ̀rọ dé ìlàyà níbi òtẹ́jẹ̀ ìdìbò àkóró òtẹ́jẹ̀ mọ́ọ́rọ́. wọ́n dé ìmọ̀lẹ́ kí sọ pé àwọn báyìí báyìí báyìí. wọ́n dé ìlàyà jìnnà ti ka gún ya òkú máa jà wàhálà dẹ wọn lọ́wọ́ mọ́ tó ti ka jà wàhálà dẹ kópa yẹn jìjì o mọ́ òkú àjà wàhálà dẹ yẹn tẹ yẹn jìjì o mọ́ òkú máa lọ ndóró zoro wọ́n ṣe tán bó mọ́ kó jà ti gún ya bẹ́ẹ̀ yọ pátá àti yìí pàpọ̀ yẹn lọ sọ kó wàá dùbẹ̀ amíntì tó ti wàá dùbẹ̀ amíntì tó ti wàá dùbẹ̀ amíntì arábẹ́ àwọn ọmọ sọ kó lọ́ àwọn àyà wọ́n láfi yá àlùbáríkà yìí tó anaji malalu ya wana so kuya ba wangi wangi e a fili bayan ta ba sunna ya annabi sallallahu ta'ala sallama atuma be bi an yaje agana amma dai zuriya wangi amma dai an fili ta ce do ina ani mai fe ni bo awo mai bu be ni ba na ya rabbi ya rahma so kuya an ta ce ni ba yo to ti be be be kwanan nan gobe ke da takane mai doji ma an kalita ci e fafa gugu e mawo fuye da cici su kuku dan goro bai koyi kwalwa shetan ke zama kalai madda ni ko bana ko ba jajali ko kuma a gabe bai na su kuya da baci na ja fare ya to alkiyoma a da an kalita ci a da mawo doji a da shi tuyi da doji na wa aqulu qawli hadha wa astaghfirullahi wa lakum walhamdulillahi rabbil alamin